bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàní o bàbá ta pàní o ah, bàbá ta pàdé bàbá ta pàdé lálọ́dúnwá ni lálọ́dúnwá ni kò máa sábújà kan lọ́rùn ọ̀pẹ́ òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dù ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà fáwágùn gbogbo lé e lójú ojoojúmọ́ bí ariwo ni ojoojúmọ́ bí ìjọ̀gbọ̀n ooo. bàbá jèbúrẹ́ o. àwọn olùgbẹ́bẹ̀ o àwọn olùgbẹ́bẹ̀ tó fi délé ọ̀rọ̀ ogún ọ̀lọ́mọ ó gbòye ó gbòye láké ó gbòye lóko ó ló ti gbòye. kí ló tẹ yín kẹ́mi jèbúrẹ́. a ti ṣẹ̀yìn lóòótọ́ àgbéyàwó yín tá a gbé ní àṣàǹté. ìyá David. ìṣìyà David. ohun tí ń sọ nísìnyí pé ẹ̀yin lẹ̀yin gbé olórí láàfin. Ah. Ah. ta ló wá sọ fún yín pé kẹ́yìn wá gbé olórí láàfin. àwọn láńlọ́ọ̀dù ni àwọn láńlọ́ọ̀dù ni ó eh, eh, ẹ má bínú. ẹ má bínú nísìnyí jẹ́ ń bẹ bàbá eh. bàbá tápà tápà lè ń èmi go èmi ni mo sọ ni mo da ọṣọ ẹsẹ adégìdì. kí ló kọ́ mọ́ wọn. ìyá adára ló daṣọ bò lórí. ìyá adára ló. nítorí pé èmi kò ṣẹgbẹ́ ni wọ́n fi ní kẹ́yìn wá gbé olórí láàfin. àwọn láńlọ́ọ̀dù àdúgbò lọ́wọ́ fún wa lówó ìgbà tó ń pé kí agbólórí pé tó bá gbólórí ọkọ yóò ní palẹ̀ inú fún àyà fún amẹrẹ. pé ọkàn bàbá tápọ̀ ní balẹ̀ o ọkàn yín máa máa fọ ọjọ́ sọ pé ẹ tún máa fọ fẹ́ǹsì ẹ máa di Spiderman. irọ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀. bí ẹ̀yin kò bá lọ gbé olórí láàfin wá ibi tẹ̀yin máa kú sí lẹ́yìn wàyí. ọ̀dọ́gba. Ah! ó dìgbò ó dìgbò bàbá ta pàdé bàbá ta pàdé. bàbá ọ̀rọ̀ kan ń fẹ́ sọ fún mi ṣé rí ẹ jáwọ́ nínú àwọn èèyàn tẹ́ ń pa kiri yìí ẹ jáwọ́ nínú kí ló dé tẹ́ bá pa àwọn ará àdúgbò tán bẹ́ẹ̀ bá kú báwo ló ṣe fẹ́ ṣe pé kì èmi ò lọ́wọ́ sí mọ́ o mi ò lọ́wọ́ sí mọ́ ẹ jáwọ́ kí mo fẹ́ sọ fún yóò jù bẹ́ẹ̀ ẹ jáwọ́ ṣé èmi máa lè jáwọ́ báyìí. ẹ jáwọ́ o èmi ò bá mi ò lọ́wọ́ nínú ẹ̀ mọ́ o ẹ jáwọ́. àwa tápà báwa bá ti ń ṣe nǹkan tí nǹkan náà bá ti dá lójú àwa àwa kò kí ń jáwọ́ ń bẹ o. kí ni kí n fẹ́ sọ fún yóò jù bẹ́ẹ̀ rẹ̀ ẹ jáwọ́. èso wàhálà jẹ́ kí èmi pààyàn bí èmi bá tẹ̀ kú jẹ́ kí èmi pààyàn dáadáa kí èmi tó kú. èmi mọ̀ pé èmi ẹ̀dìyẹ làwọn tẹ̀ ń pa mi mọ̀ pé èmi ẹ̀dìyẹ ló wà lọ́rùn àbẹ́mi méjì ló wà ní lọ́kàn wọn tẹ̀ ń pa tẹ́ àwọn tó ṣe ń sọṣẹ ohun mi èké ìparun. olórí láàfin ṣé tèmi bá wá jáwọ́ tèmi ò rí ìkàṣe ṣé èmi kò wá nígbàgbé gbogbo agbára tèmi ní ni ṣó máa wá dá kèmi wá gbàgbé gbogbo agbára tèmi ní agbára táwọn nǹkan wá tí wọn ò tí ì rí ẹ wá ní kèmi fi ilẹ̀ lọ́sàn-án gangan èmi kò lè jáwọ́ o. ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí onípẹ́lẹ́ alábàájà ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí ọ̀wọ̀ mi ó kọlù ewu lílé báyìí sí tólu ẹ ti fẹ́ jẹ kíní tí ń ṣe bóyá lọ́mọdélé bóyá lọ́mọdélé ẹbí lọ́mọ kú sí ẹ wá ń kọlù wọlé mo kọlù sí ẹ. hello ta ni. ṣẹlẹ̀ kí ló ṣe how come báwo ló ṣe come yéé kí ló dé ah kí ló dé kí ló kí ló dé kí ló dé. ọ̀rẹ́ mi bàbá tápà wọ́n ló slum. ó slum kí ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n lọ́kọ̀ lulẹ̀ pa ó dẹ̀ kú. ó kú wọ́n ah yé. sọ́sìkì tẹ́lẹ̀ ni. kí mo fẹsẹ̀ kó síkì kó síkì ká kó sẹ́. sọ́fẹsẹ̀ kọ́ ni mi ìmọ̀ mi gbọ́ ẹjọ́ pẹ̀lú mi sí lọ́wọ́ ìbá ní mo tẹ́ ta kí ni géèmù lé mo ti rí kọ́ lọ wọlé báyìí kí mo kí n bá gbé kiri lé báyìí. gédé ti ṣùgbọ́n kí la fi ṣe. iṣẹ́ àfọ̀rẹ́ fara balẹ̀ tó ta pàdé ikú màdà ikú ní fọ̀gùn alágbára ikú tí ìjà dágbére fẹ́nìkejì ẹni kó tó máa mú ni lọ wọ́n ní àwáyé ikú kò sí kọ̀sẹ́ni tọrọgbọ́n òkúta òjòrí ìdí tá a kó sin kó sí fi jẹ ọlọ́run ọ̀dárí ikú jẹ nìkan kọ́ fi kú pa gbogbo wa bàbá tápà wá sí ilé ẹ ǹ tó kù nísìn ẹni yóò pòkú mọ́ ẹni tí ń sunkún ariwo ní pa o bàbá ń sunkún ní ìsìnkú ọ̀ràn kankan mọ́ ẹ dákun bò lẹ́sìn ṣe kàtẹ́ kọ́ filẹ̀ bó láti. Ah, ẹ̀dùn ẹ̀yin lọ́rẹ́ ẹ̀ ti ń sọ pé ó wà ní ẹ̀bí ìdúkọ̀ta. ẹ̀yin lọ́rẹ́ ẹ̀ka. ìkà báwo èmi lọ́rẹ́ rẹ̀ tí mò ń gbé ní kòsómi. kòsómi bọ ẹ lómi ládùúgbò àbí kí ni ìtumọ̀ kòsómi. àdúgbò wa ní jẹ́bẹ̀ ṣé ìkà ni bàbá tápà. ẹ̀yin ọ̀ma ni ibẹ̀ lọ́rẹ́ ẹ̀ níyìn ni ẹ dá ẹ wọlé tẹ̀ ń wọ yìí kò sẹ́yìn mẹ́mọ́ thirty two room lọ́wọ́ tẹ̀lé thirty two room sẹ́yìn ó kù má dẹnu kéèké má bèrè òkú ládùúgbò. ìwà ẹ̀ ní ọ̀dà ẹ tẹ̀ ń wọ ìdánlọ́ọ̀dún ni ó ti já wèrè rí à ìwé rẹ̀ gidi tó ọjà gidi. ó ti tó bugi jẹ́ ní gbàgbọ́ ẹ̀. ganu sọ̀hún ṣé mo ti gbádùn. ẹ̀yin náà sọ sọ̀hún tí mo sọ fún un ara ẹ ti ẹ ti wá yá. ìwà ni ó ti ya wèrè yóò ti ya wèrè. ṣé ká máa fi bu ara wa tí ò bá sí pé gbogbo láńlọ́ọ̀dù tẹ́bẹ̀ pọ̀ tó fi ní kí n wá síbí ṣó ẹ kémi tún débí láyé ni àbí kì í ṣe bí ló ti gbá mi ní nǹkan tó fi sọ mí lóní gọ́gọ́gọ́ ìyẹn lè wọ́n wá gbé débí ìwà ni ẹni tẹ́ ń wé láńlọ́ọ̀dù ni ó ti ya wèrè àbí ìyẹn làwa ṣe ń bí. ẹ̀yin náà ẹ̀sùn sọ díẹ̀ káyanjú kókó tá à ń sọ ìgbà. ara ẹ ti ti wá padà yá ara ẹ ti yá ń gbà tá a bẹ̀rẹ̀ àtàkùn ara ẹ ti padà yá. ẹ mọ̀ pé wàá tàbí ẹ̀sìn ẹ̀jú rárá ṣé ó pé òun ni ó ẹ wò yàwó ẹ tẹ kó dájú omi ò jáde lójú ẹ. ẹ wo bí ẹ mọ tá a sì bá ṣe é rí ọ̀rẹ́ mi dà mí ń dọ̀rẹ́ mi ọ̀dàlẹ́ òdì púpọ̀ ni o ẹ dákun ẹ bá ń wọnú gbogbo àwọn láńlọ́ọ̀dù ládùúgbò ẹ wọnú wọn bá ń bá wọn sọ̀rọ̀ ẹ ṣe wàásù fún wọn bí ìgbà tẹ́ ń kéde ìyìn rere olúwa ẹni kan tiẹ̀ já filẹ̀ bó láṣìírí náà bí ọba jẹ́ torí ti bàbá kàkàtì ewu torí àwọn ará àdúgbò. bàbá ọ̀rọ̀ yín dàkú tẹ̀lé ni. àwọn tẹ̀ ń wò yìí àwa gbọ́ òtórí kókó wá bí o àwa wò lẹ́yìn ẹ̀mẹ́tò fẹ́ẹ́ sìnkú ẹ̀ ni. ẹ̀sìn ẹ̀ làwa wò. bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ́hún ò ní ọlọ́hún ò ní ṣẹ̀dá ẹ̀ ṣe tán bàbá tápà o bàbá tápà o àkẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ó ń sọ gbogbo èèyàn ó ń ba yé èèyàn jẹ ṣe àbẹ̀yẹ bá yé ẹ̀ lọ́lọ́run ti bàjẹ́ yìí. wọn lórí èèyàn burú ẹ lójú ọlọpàá ṣé òjò jẹ pé sójú ọdà ń gbòòrò ni à ń pín yàn níkà bó ti wá wà yìí òkú rẹ̀ yóò rùn débi pé bọ́dì yóò máa gbóòórùn rẹ̀ ni ah, ládùúgbò yìí ẹ̀rù ládùúgbò kọ́lẹ́rà ta ni ó pa. kọ́lẹ́rà kẹ́ mọ̀ mọ̀ sulera wọn. Ah, àwọn wo. Ah, ẹjẹ àjọ ẹjẹ àfilẹ̀ bó làṣírí. bàbá bẹ́ẹ̀ náà mọ̀lẹ́gbẹ́ fúnra yín. ẹ wo ẹ ti mọ ìmọ̀lẹ̀ ẹgbẹ́ ẹ ṣe máa sọ gíga dúró nù ẹ mọ̀ tá a ṣe ẹ bá mi wá àwọn kàómù gan ní méjì. àwọn oúnjẹ kàómù gan ní. àwọn haúsá àwọn tẹ bá ní òkú kó ẹ wá bá gbẹ́lẹ̀ wọ́n mọ̀ ní kàómù gan ní ẹjẹ́ àrí iná. Eh. fíìtì ni wọ́n máa fi ṣáàjì tó kù bá ti kú dàlẹ́ báyìí wọ́n wò bó ti gùn tó fíìtì ni wọ́n máa kọ́kọ́ wò ni wọ́n fi ń ṣáàjì owó ni wọ́n fi máa kọ́ pé kàó mú gan ni kí wọ́n wá gan ní ẹ̀kọ́ sí i ọlọ́run ṣé kì í ṣe tó gùn púpọ̀. àwa àwa ó tún wá kù kan ti ìyàwó yìí ti bó lè fẹ́ sí ìyàwó yìí ẹ dákun ẹ sábà wà èmi ò fún lówó kán ah, gbẹ eh. káàtì ṣètò kémi náà tó padà. ẹ náà eh, ẹ bá mi ẹ dákun tó lọ. yọ lọ é gbọ́. èmi kémi lọ wá kàmú gan kàmú gan ní kọ. ẹ wo kù o ẹ wo bàbá ẹ wo ó kù ẹ wá ẹ wá ẹ dìde ká tẹ̀lé ká tẹ̀lé ká gbọ́n tó tó tó sọ̀rọ̀. ọkùnrin tí ń wo ọ̀la yìí sẹ́kọ̀ọ́ àṣọ lásán bó ṣe débi ìmúgbé débi o bẹ́ẹ̀ sì bá wa owó tí ègbé yóò kà. òun náà tún lè ṣèyún fún rẹ kó tiẹ̀ bá mi kọ́ lóyè náà. ọ̀dà sọ bó tó máa wá kọ̀. òun wà ní ká máa mú àṣírí ara wa ká máa tún sí gbangba. ọ̀yà ọ̀dà ẹ̀ ṣe seven hundred yóò gbé wọn. ẹsẹ̀ mẹ́fà ni ẹsẹ̀ mẹ́fà ni ó àyè. E. ìgbà tá a bá lọ ta ò sí láyé mọ́ tọ́sọ dáadáa nípa ló dáa.